لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى آله وصحبه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله الذي رد علينا ووافقنا وعافانا في أبداننا وأذن لنا من أما بعد قال المصنف حفظه الله في كرامته ومن علامات أو أسباب موالاة المسلمين فأيضا أن يحب للمسلمين ما يحب لنفسه من الخير ودفع الشر والحرص على محبته

رابعا عدم التجسس عليه أو نقل أخبارهم وأسرارهم إلى أهلهم وكف الأذى عنهم وإشباع ذات بينهم خالصا نصرة المسلمين على أعدائهم وعدم التخلي عنهم البتة في حال العرض المدد والشدة والشدة والرخاء في كل مكان والزمان ومعاونته بالنفس والمال والانسان ومشاركتهم في أسرارهم وأحزانهم. هذا كل المسائل. الله اللهم الله صادقته وبين بقي ọmọ àjẹ́lọ́ orí gbogbo ìgbà tó ń pọ̀ láwọn orí náà láàfẹ́ ilé ìlú bá wà lọ́wọ́ àgbéjìdẹ́ bá ní ìwọ̀n rẹ̀ lọ́gbàgbà tó bá wọn àwọn àbára ní ọdún tó ní ìlà ìṣòro ìlànà bá ti àárẹ̀ ìgbìmọ̀ láàrin ìlú bẹ̀rẹ̀ èyí àwọn àgbáyé ìṣòro ìgbàgbà fẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìlú àwọn àgbáyé ìṣòro ìgbàgbà Wọ́n náà wọ́n pàdọ́ lọ́wọ́ kò ní ọmọ ìjọmọ́ káàkiri. Àwọn àwọn mọ́tọ̀ rẹ̀ tó rí wá lọ́nà ọdún mẹ́jọ pàdánù wọn. Àwọn akúrò pàdánù ìjìnlẹ̀ sí wọn. Ní èyí tí ó ti fẹ́ wọn pé ní ọjọ́ wọn, ìlọ́sá àwọn òṣìṣẹ́ Wẹ́ńtọ́ọ̀tì tó lọ ìdájọ́ sí àwọn ọdún. Onítóbi ìrìn bá jẹ́ jẹ́ mùsùlùmí, ó gbọ́dọ̀ bá bá mùsùlùmí ṣe ní. Wọ́n ti gbọ́dọ̀ lórí àwọn ọ̀tọ̀ ọlọ́run. Mùsùlùmí àwọn ẹni tẹ́ gbọ́dọ̀ lórí ẹni papọ̀. Ìgbèrí ìyẹn ìṣọ́ra fún èdè ìlú àti ìṣọ́ra nínú. ṣùgbọ́n òṣèlú ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà àwọn tí ń dìbò àwọn tẹ́jú ń dìbò pé àádọ́jọ ọ̀pá òṣèlú tó gbogbo amẹ́sẹ̀ alábẹ́rẹ́ òṣèlú ṣùgbọ́n àwọn tá a sí títí ah, àwọn tẹ́tà ń pè gbẹ́gbẹ́ wọn àwọn tí ó sọ ara mọ̀ kìí ṣẹ́ni tí mo fẹ́ ló lẹ́jọ́ fẹ́ ara ní ìdán gbogbo ẹni ló wá tí mo sì ní ilé ayé nígbà tí wọ́n sọ yìí tí bá fẹ́ràn àbá àkàndé tó súnmọ́ ni tí mo wá ní ojú ìrìn pẹ̀lú ẹ̀ tí bá ti di pápá àti ìdílé pápá. Ṣé bá bẹ̀rẹ̀ ní wá ìwọ́n tó lè ṣí ọkọ̀ rẹ̀ nínú ìṣèlú tá ولا مثال إذا تقوت ولكن إذا أقول في المسلمين في مسلمان أقول لك wọ́n ti a kákàtà ní ṣe àwọn tí máa wùwọ́ ní tó bá rọrùn kí wọ́n lọ. Àti láwọn pọ́lẹ́mù tí a bá lè gba fọ́lá lẹ́sẹ̀ sí ìlú láwá ìlú sọ́ọ́lì ní àbá ìlú pé ó rà wá ìlú sí ọ̀gá náà àwọn ìlú tí ó ti dára lójú lọ. Wọ́n bá ń fi sí ọkọ̀ sí àwọn òṣèré sí ìbílẹ̀ pé tí wọ́n bá ti rìn là fún òṣèré òṣèré náà dáyé tọ́mọ àtẹ̀mí náà yà kó bá ní òkú ìlú àwọn ọlọ́run ẹ̀rọ àti ìjọba ìgbà ẹ̀bí ìwọ́pọ̀ ilé ẹ̀bí ìṣẹ̀kẹ́ ní oṣù kí oṣù kí ìgbà wọn ẹgbà ń bó òkú tó láì onígbé pé àjọ òṣìṣẹ́ ìlú máa ṣe nínú àwọn ẹbí ìṣe ìgbàdánwò lára òní òní àyọ̀kígbà ní mùsùlùmí ìgbà máa ń yẹ pípò ìdásí ìtọ́ ọgbẹ́ fúnra rẹ̀ ọ̀fẹ́ fún mùsùlùmí tó ọpẹ́ fún ààrẹ ọgbẹ́ fún mùsùlùmí àbọ́ ara ní ìpẹta rẹ̀ nínú ẹ̀sọ́lẹ̀ ìwé ní ìyá ìmá ṣùgbọ́n tí wọ́n ti mẹ́ta ní ìgbà gbogbo wa fẹ́ràn fẹ́ràn fẹ́ràn lọ́wọ́ ìwọ́n tó padà wà sí ìlú lówó gẹ́gẹ́ bí àdínkù ọ̀pọ̀ ìrẹsùlẹ̀ lọ́kùnrin إني أحببت حبا غير عن ذكر ربي Ní ẹgbẹ́ ìgbẹ́ ọ̀tọ́ ń bára àwọn àkọ́kọ́ ìlọ́rùn ti rẹ̀. Àwọn ẹṣù tó bọ́ta àwọn ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Àgbẹ́ tó mọ ní báyìí ní ọmọ tó ní lọ́pù bọ́ta àwọn ẹgbẹ́ tó sáré. Ẹgbẹ́ wá nínú àwọn ẹgbẹ́ tó sáré ní tó ní lọ́pù. Mọ́tò máa sọ ìrẹ́lẹ̀ tí mọ́tò bá ṣe lára tí a gbé lò wá. Ẹṣin náà, bá ẹṣin náà lọ́wọ́. Orí ìpínlẹ̀ خير خير الزجاج على رواه بالخير سقوطه يتواصل معنا ليصيب دائما بعد الباب وكفر مسلم أو محمد المسلم lókun sí èèyàn bá tẹ̀lé orin báyìí lórí ẹ̀kọ́ pé ẹlòmíì lójú ogun kẹ́lá tẹ́lẹ̀ wà ipò náà sunkún omi nílẹ̀ ìlú wọ́n padà lẹ́sẹ̀ ẹ̀ta tí tẹ́lẹ̀ wọn náà wọ́n wọ́n ti lè wọ́n fẹ́ àwọn ọmọ ọdún wọn yìí wọn fún wọn ní ti wú náà àyà ní kékeré wọn lọ ká lè ní ọjọ́ wọn a máa fi fẹ́ lórí lórí wọn kó lè bá wọn ilẹ̀ àwọn ìlànà rẹ̀ ó tó ṣe púpọ̀ ó ní ẹni tí ò ní oòrùn rẹ̀ ọdúnwájú ìlú òòrùn rẹ̀ rọrùn lọ́nà ọdún wọn bá bá lọ sọ́kọ́ ìdọ́lọ́ rẹ̀ gánà ìgbàlá ọkùnrin kan nítorí kó lè tẹ̀wá lọ́wọ́ lọ inú ìgbé ìgbàlá ọdún tó ń pé tó fojú àti ẹ̀dá wọn kò tó tó máa wú ní ó lè fẹ́ sọ́rọ̀ ẹ̀ lójú kọ́ fẹ́ lóṣù ní ìtò ẹ̀fọn rẹ̀ àyẹ́sọ fún ìdáná àwọn pàdáwà tó dọ̀ta oníyá àbáṣọ́ta lórílẹ̀ ìyọ́mọ̀ rẹ̀ إذا طلقت مرضا إذا طلقت مرضا فأكد ما أنا متوجه على الجوال أنا بني أبوك إلى جوال السيوف ما يقول لكم أحبك Sọ̀rọ̀ ní tí ó ti bá bá ìgbà ní ìgbé ìwà ní ìpọ̀ ìgbàmọ̀ bá bí i tí ọmọ ìpára wọn. Àyàkì máa ti bẹ tó ní èdè ìkan tó rí rẹ̀ tọ́. Tó bá bá tó rí rẹ̀ tọ́, ṣe àpẹjẹ́ ọgbọ̀gbẹ̀ sí àwọn ìjú èrè ní àjá Mọ́kún ní ọdún wọ́n ti kọ̀ọ̀kọ́, àwọn ará jẹ́ ọ̀pẹ̀lẹ́ ọgbọ̀dọ̀ sọ́mù, òṣìṣẹ́ rẹ̀ àárọ̀ lọ sí ilé ìbàlẹ̀, àbá àdúgbò ìjọ, àbá àtàrí ìjọ, àbá àtàrí ìjọ, mẹ́wàá tó èdè tó káàkiri, àwọn ẹni tó wá sí ilé ẹ̀kọ́ òkú ìbáwọn aláàbùkù rẹ̀ láti jọ mú wọn máa jẹ ọmọ òkú ìtọ́ àti orí ìlú ìjẹ láwùjọ. Èso ìjẹ ìgbẹ́ máa lé tó. Ẹgbẹ́ tó fẹ̀ sáàmù àwọn ọmọ ìyá rẹ̀. Wọ́n ẹgbẹ́ ara by education ọmọ tẹ́ ti bí ọ̀rẹ́ àwọn. Òkún kàwé sí ìdè náà ìsáàmù bá. Òkún wọn bò ọmọ ìyá rẹ̀ ní wọ́n rẹ̀. Ẹni ẹ̀ tàbí ìlú ẹ̀ka ọ̀rọ̀ ìlú bí ìlú bá. Bí ó ó ti rí tó bá ti ṣe owó ká àtàwọn sí ẹ̀wọ̀ ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ ìṣòkè ìlú ìlàtí. Tí wọ́n ní mọ́ wọ́n àìsàbálẹ̀ ìdáàbò wọ́n bu àwọn tó lè fẹ́ràn fún ìyá rẹ̀ lọ́wọ́ ní ẹni tó fẹ́ fún ara rẹ̀ ní oṣù bá. Ẹ̀rọ àwọn òkan lórí ní ìdí àwọn rẹ̀ wọ́n pè é wọ́n fẹ́ lọ sí ọ̀nà. Ọ̀gá ìwé ẹgbẹ́ nínú ọ̀yà ìṣòro ní ìsìnkà. Wọ́n lọ sí ìdọ́lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ ìṣòro àbẹ́dá sọ nílẹ̀ ẹ̀gbọ́n aláwọ̀ ìfọ́ fẹ́rẹ́ra rẹ̀ tó bá fẹ́ tó bá fẹ́ lẹ́rẹ̀ àyà àtúnwọ́n ti tó àdúgbò ti pè é ibi táwọn rẹ̀ ti máa fún jẹ́ ti ní ibi lè ra ibi ó lè rọrùn láwọn kan ṣùgbọ́n bí ẹ̀ka ń lọ tó lọ sí ọkọ̀ rárá àti tí ìjọba ìkí wọn ọ̀rọ̀ aláàbò sọ̀rọ̀ bákan náà bọ́ ojú tí ó lè ọ̀pọ̀ yìí lẹ́tọ̀ ìṣẹ̀lẹ̀ ìyẹn tó gbọdọ̀ máa bí aburú dànù fún wọn ó wù pé tí aburú kan wọn náà òṣìṣẹ́ òṣìṣẹ́ lé lórí wọ́n kà sí ìgbẹ́tọ́ bá dà àwọn ọmọ àtọmọ ẹ̀yà rẹ̀ pọ̀ àti ṣé ìṣọ́ ẹlẹ́nu àgbẹ̀bí ọmọ aṣojú kókò ojú àti fẹ́ràn lẹ́nu ní wà tó bá àwọn afúnwọ́wọ́ ẹ̀yọ́ ọmọ aráàlú

ó fẹ́ èèyàn lè sọ oní ò lè kọ̀mpléènì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá jókòó ẹ̀jú òrí ọwọ́ adé wa ní ayé àfa gírédẹ̀ ń sáyé ara yín báyìí inú lọ kírun ni àyìnbàdẹ́ lọ lánàá jẹ́ pé wá ni ìrẹ́ fi wá lẹ̀ síbi ni ẹ fi ẹ̀yẹ máa lọ tí àá náà lọ tiwa ṣùgbọ́n ẹni tẹ́ bá tó ń jókòó tẹjọ́ ń ríra yín kéde kó jẹ́ máa rojọ́ lẹ́jọ́ o gbàtọ́ bá jókòó yẹn jó wà qualitative kò sí jẹ́ ọ̀sọ̀ fún wa ìgbé dáadáa lọ wọ́n tó wáyàn lọ́tọ́ lọ lè kíyàn láìlà ìlànà tí ẹ̀kọ́ gbalada ló bá tún dọ́dọ̀ rẹ̀ ló bá dọ́rọ̀ ìmọ̀mù lẹ̀ kí ló ṣe ọ̀nà ní ọba ọgbọ ara rẹ̀ jẹ́ ọdún kó bẹ́ni ẹlẹ́ni kó bẹ́ni ẹlẹ́ni mọ́ wa lọlé òun náà bá wò púpọ̀ òun òun ti wá ṣe báyìí lábẹ́rẹ̀ ẹjọ́ pé ẹ ṣe wá rí kódà mọ́ṣírífù kìnnìkan àbí kí wọ́n ń pè ní mọ́ṣírífù ṣírífù èwo ń ọjọ́ oṣìbù tọ́ ìbù yẹn mo ti máa ń sọ ti pẹ́ ẹ̀yìn náà wò ó bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀hún o masha Allah ẹ̀yìn masha Allah wọ́n mú gbọ́ tí ìmọ̀ mú sọ báyìí mọ́ṣáláṣí sẹ́yìn náà tilẹ̀ ìzáàgì ní ẹ̀dá púpọ̀ àánà tí wọ́n ní pé kí ẹ̀ mẹ́jẹ kí ten minutes kọjá àbíkáṣe tasbih àbíkáṣe tahmid ọ̀láyà mo ti gbìyànjú kéré kí ìtìrìtì bóòlù pẹ̀lú gbọ́ ọ̀dẹ́lẹ̀ ẹjọ́ àwọn ọmọ mú ní kí n complain kankan ṣe ń sọ kí ní ipa wọn torí àwọn ọmọ ń ṣe báyìí á ẹ̀dẹ̀ mi ó dá iná mú orí tẹ́ ẹ gbé ṣe ń sojú tí ò sí ṣé ò rẹ̀ yín àgọ́ rẹ̀ pọ̀ lásìkò yìí wà ẹ ti ń lọ ọ̀lẹ́ máa ń béèrè ilé lọ́wọ́ rẹ̀ ó gbàgbọ́ ẹgẹ́ra yín gbẹ́gbẹ́ náà ń sin ẹ̀ẹ́dì ẹ̀wójú ara yín kọ́kọ́ máa ní ẹ̀sán sáré ẹ̀wọ́ ẹ̀dí ń sáré sáré kò tẹ́ ẹ̀ níwojú ẹjọ́ ṣe o tó sálámà sí bóyá ẹni tí ń sálámà sí ìran rẹ̀ gan tí ó mọ̀ tó bá tó wà náà gbọ̀ láì ní wàá gábà ìgbé dáhùn ìwọ gan mọ tí ń ṣe ń gbà bóyá kò tẹ́ ẹ̀ gbọ́ ẹ bóyá rò nú bí ó fi sínú lálẹ́ ní ń rò lọ́dà kókó tún wá ṣe mùjálásà àti mùṣáwárọ̀ ti wọnú àkọ́kọ́ yẹn torí àsìkò wà mẹ́ta mọ́ láàká so ṣùgbọ́n ẹyọ kan náà dá kí ẹ lọ máa rò pé ọ báwo mo ṣe rí sọmọ ìyá mi ṣé báyìí ni ṣé mo wọnú báyìí ọlọ́run bá aláàánú innamal mu'minuna ikhwa mùsùlùmí bẹ́ẹ̀ rí yẹn gbogbo apáapáta ọmọ ìyá ni wọ́n ẹsẹ̀ ń pèyàn lọ́mọ ìyá closeness ni tí ò lè wífẹ́ lómi ọ̀ sọ fún ọ̀fọ̀rọ̀ lọ́ọ́ òun náà lè wọ ẹ wálé ìwọ náà lè wọ ọ lọ ìjọmọ ya tẹ̀sìn ó ju hmm, ìjọmọ ya tara àdìtì ẹ̀jẹ̀ ó tóbi ṣùgbọ́n ìjọmọ ya tẹ̀sìn tó bá kún tẹ̀jẹ̀ ló fi tóbi jùlọ ẹwà ẹgbọ́mi tó ń tẹ̀sìn tó bá kún tẹ̀jẹ̀ ló fi tóbi jùlọ wà ó lò àrùhámi bá ọdún fún àwọn àbí bá ọdún fi kitabillah tọ́lọ́mbà ṣe tó wáyé gòkè òkè bèrè wá di ọmọ ọlọ́mọṣà ọmọ ìyá wa ń ìbẹ̀rí lọmọ ìyá rẹ̀ wá rẹ̀ lómi ládúgbò tó ń jẹ́ mùsùlùmí ọmọ fọmọ ìyá rẹ̀ lẹ́tọ̀ rẹ̀ jọmọ ìyá ṣùgbọ́n ni tí ó tóbi lẹ́mí rẹ̀ jùlọ òun ni tí èsì kìfèrí kí ló fà á láyé ìgbà tó ń bẹ ní ojú ogun Abdulrahman ibn Abi ah, ní ogun bá ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wà ń pòsíyàn jí ń bẹ́ orí ẹ ti kẹ̀yìn sí mi lẹ́gbẹ́ kò sí ìgbẹ́gbẹ́ tó máa prevent àpọ̀ ọdún pé bàbá mi nílé ìmọ̀ àfi ilẹ̀ ọgbọ́dún kí ló tó ṣe ah sáré pé mi mo rí ẹni ọ̀rọ̀ ti tán èmi ò lè rí ẹgbọ́ mọ̀ mi ni kẹfẹ́ rí màá rò pé mo ń bájà kò tí ì so ó ní àwọn ọba ti ṣe èmi ó ti gbà ṣáájà lọ́ńtẹ̀mí eléyìí júwe bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n ń gbọ̀n ẹni wọ́n sọ pé ọmọ ìyá ẹ̀sìn ó ju tẹ̀jẹ̀ lọ ṣùgbọ́n lọ́n gbogbo ọmọ ìyá wa ọlọ́mọdé ń ṣe ti wọn lọ́tọ̀ kí gbogbo wa gbóòn ní ó ti rí ọmọ ìyá rẹ jẹjọ ń dúró síra yín kí wọ́n dẹ̀ kí àwọn láàrin èyí àwọn ọmọ lọ náà jẹ́ nà kí wọ́n ọmọ ìyá rẹ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa àwọn ọmọ lọ náà irú irú irú ọmọ ìyá gbúwo rẹ jọ wá ń ṣe láyé lọ pé ni kó ṣe nà sí àfù kó a máa ṣe lọ́nà tí ò ní dá wàhálà alẹ́ tí ó ṣe padà gbọ́ torí pé fẹ́ tó fẹ́ òun lè má rí ẹgbẹ́ fẹ́ràn nísìn tó bá là tánálì kìyàmà ó ṣe wọ́ṣìbù ní buhama wọ́ṣìbù rẹ̀ kò tí yé ó ṣe wọ́ṣìbù ní buhama wọ́ṣìbù ẹ́ ṣe ọba ṣẹlẹ̀ rẹ̀ ń tàǹkà lórí ọ̀ràn náà ni ọ̀pọ̀ yóò gbọ́n láhùn kọ́rọ̀ náà وحق عليهم القول في أمم قد خلت من قبل من الجن والإنس إنهم كانوا على ذاك ما استجوابهم تريد لي ẹ̀jẹ́kí ìjọmọ̀ ẹ̀yà yìí ìṣẹ́yìn kó hàn nípa pé tá a fẹ́ fúnra wa wọ́lọ́ ìdíníkàlùkù òdìra wọn lọ́wọ́ ẹ̀ẹ̀mọ̀ rògbẹ́ àti ilé bá ti gbáǹdé olè fífẹ́ rí mistake nìyẹn ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tún lè fún kódà èmi ìwà gẹ́gọ́ èmi ò dúró ẹnìkan wà tó ẹgbẹ́ ọjọ́ ń dùn kankan ẹ̀yẹn lọ ah! ìgbà tó ń fún ẹni ẹgbẹ́ onífẹ́ wọn òkú kílé tó ní kó lọ náà kílé tó kò wọ́n ṣe ní ìsìnbá ẹni tọ́lọ̀ wọn ajogún fóun lẹ́yìn ìtìgbà tó ń jọwọ́ lẹ́yìn ó ju tèjú wọn kọ́ tó kọ́kọ́ rẹkọmẹ́ndì lọ torí ìdí náà ẹ̀já ṣe dáadáa sáà mọ̀ ẹ̀yà wa nígbà ẹni ó tó júwe pa jẹ́ mùsùlùmí o السلام عليكم ورحمة الله وبركاته ọ̀gá béèrè pé nítorí bí tí wọ́n bá fẹ́ gun nígbà tí wọ́n fẹ́ gbé nìkan ló àwọn fẹ́ fún oníbàárà ló máa ọkọ̀ sọ pé a ti tó fún ọ lówó yìí o ọkọ̀ kan fúrọ́ sí mẹ́ríàm náà àbọ̀ ọ̀kan ká àdìsí bàbá ti tó fún ọ lówó ṣé irú sàrà àti mọ̀bẹ̀rẹ̀ àti tí máa gba dada tó bá fún lówó tí wọ́n fọ́ fún lásán ní ìṣẹ̀lẹ̀ tó bá rí ìfẹ́ nítorí fún ní owó béèrè bọ́ta ni béèrè yìí tó sì ń ṣẹlẹ̀ lásìkò yìí nìsín oníyó òní pé àwọn onírédíò wọ́n ní tọ́ ẹ mọ̀ pé wọlé ọ̀dọ́ bá pè wọlé ọ̀yá kásọ́ọ̀sì náà dínà tó bá ṣe rí kà sí òní wọ́n ti fún ọ lẹ́bùn sí irú yóò náà ló jọmọ́ ló ń tẹ̀dùn nínú ìyẹ̀ǹkọ́rẹ́jì ẹ̀gbẹ́ ń ṣe dáadáa so òní kí èèyàn sọ fún àwọn tó bá ṣe nǹkan kí wọ́n bù wọn lẹ́bùn láláì ní jẹ́ pé ẹni yẹn ní contribution sí ẹ̀yin tẹ́ hàn kúrò náà ẹ̀ mọ̀ bọ̀ ẹni tó wá rí ká dáadáa jù nínú yín ń fún yín lẹ́bù ń fún lẹ́bù kò sí láì dẹ́yìn ọgbà ládàá ṣùgbọ́n tó kàn kù ni pé àwọn tí wọ́n ń kà ọ̀hún ẹ̀dí kó bá nìyẹn wọn wọn àtórí náà nítorí ọlọ́ǹkà wọn torí ẹ̀bùn tó wà lọ́wọ́ yẹn tí àwa lè gbà àbí kò lè gbà lọ́dọ̀ ẹni tó ń fúnyàn kì í ṣe wọ̀ lọ́dọ̀ ẹni tó ń fúnyàn kì í ṣe wọ̀ ẹni tó ń gbà ni kó ń pe tọ́ nígbà tí mo ha yìn torí ẹ̀bùn yà ṣùgbọ́n nísìn èrè pé mo máa ka èrè máa tè tó kánjú fẹ́ bá nísìn ayé ń bí sílẹ̀ ẹ̀dá èèyàn lè kọ́ méjì ẹni tó wá lè ṣe báyìí fún so irú tànáfùsù yẹn mọ̀náfàṣà yẹn kò sílẹ̀ ẹ̀dá but ìyẹn wá ní pé wá àbúfẹ́rù ní pé ọya táínà tẹ́nà kí n lè fún ọ irú yìí òun lọ́nà tọwọ́ lọ́wọ́ fún kó fún láìsẹ̀ tó dá competition ẹlẹ̀ àtọwọ́ bára tó ní ìdí irú yìí òun yóò bí ìgbé tó máa fẹ́ tajú òun lọ kànú mọ́sálásí mo wá tọrọ owó lọ́wọ́ rẹ̀ ni tọwọ́ fẹ́ fún mi kó ṣe kí nù tọwọ́ bá sì ní fún mi ojú nìkan tó wá gbélé mi lọ tí ìbá rí kàńsí ò fún mi mọ́ ni torí bá tọrọ bára lẹ ti kù yàtọ̀ sẹ́ni tó jókòó sínú ilé tó ń ati mọ̀rọ́jà tí jẹ́ ẹwà ni ẹmọ bọ̀ bíró ìtafẹ́ ṣe lẹ́yìn àti ogbó yín ẹmọ bọ̀ ẹni tó bá ti ẹni ẹgbọ́n ti gbé ti parí fọ́ọ̀mù ẹni tó ti ha ẹni tó bá ha débi kan ẹni àtàgbàlagbà tó fẹ́ ẹjọ́ náà kú ìṣẹ́jú kan àbí ṣàyókù eh, wákàtí kan so èyí mi gbé yíò kù sílá ìdọ̀ ìṣọ́ọ̀lá náà àmì àmì wáńdì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fún sọ́ọ̀lá ọlọ́kọ̀ọ́sọ ilé kan àṣò yẹn kéré gan láti ṣàlàyé lánàá mo sì wí lánàá ẹgbẹ́ ẹjọ́ ọba lọ ká lọ alhamdulillah ayé ti lu jára wọn sí àdégbénu lélẹ̀ yìí wà sẹ́yìn tí ń tẹ̀lé wa lánàá àbí ti tẹ̀ wà náà ọlọ́run fún yín lágbàríkà ẹ̀ ọlọ́yìn àfáà tí wọ́n fẹ́ tọ́pìkì yẹn náà ní dòṣe púpọ̀ torí pé kí ní ìtí ń pọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn táìbì kíta ẹ̀jẹ̀ kọ́kọ́ lé príncipù kan àbí foundation kan àlẹ́yìn gbogbo ọlọ́pọ̀sá ní àti inú gbogbo mùsùlùmí lápọ̀ àlẹ́yìn gbogbo egungun gbogbo ara fẹ́ pé ibi tó ti wù jáde níbi owó àgbèrè ní níbi owó èèwọ̀ ní iná ló fi lẹ́tọ̀ọ́ sí jùlọ yẹn pé téèyàn bá fẹ́ jẹnu ara rẹ̀ tó fẹ́ lò ẹ̀yìn tó wáyé pé ibi owó èèwọ̀ ló ọlọ́mọ ìjẹ́ká burú ṣe wá o ẹ̀ẹ́ báwa ní pé èèyàn wà jẹ́ náà ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ tó wù lè dé ibi bí ẹsẹ̀ o ti mẹ́rin yẹn ti wá ṣùgbọ́n ẹni pé èèyàn ó sì ń lọ nìkan wà ní gé ẹlẹ́sẹ̀ kan wà jẹ́ náà وقبل التجر من قطوب على اللهم اجبنا من النار اللهم اجبنا من النار اللهم اجبنا من النار اللهم اجبنا من النار اللهم اجبنا من النار اللهم اجبنا من النار اللهم اجبنا من النار انا بني الله وبدا نجي ني وبوسوي اتمغي كوا كولا نمغي إشاء تو تو هاي سوبي كما جبتو تو كوني وانا bákanáà bá wí ní ẹ̀yìn mọ́gírìbì náà tí túbí bá ti tó kò ní wọná òun láti wílẹ̀ méje ìkọlọmọjà rẹ̀ ṣiṣẹ́ náà so àfihàn agbọ́n tí mo wí yẹn wọ́n ní fún swab ẹ̀rí bí kìíní ẹ̀ ti ṣe swab rà bí swab bí p wàlà bí b bí p so àwọn ní fún swab wọ́n mo ní ìwọ̀n náà kó sí o téèyàn bá ní fóònù quality ọwọ́ abẹ́rẹ́ tó wà more qualitative ju èyí tó ní lọ bóòlù ọ ti ṣe ẹ̀ka wá ní pé lọ mú fóònù yẹn wá kó wá fowó díẹ̀ kú wá fi kí n lò kó wá fi wá gba fóònù tí ó ju yẹn lọ lápá àwọn àmọ́ ṣe. àwọn ọ̀nà míì tó máa ń ṣe irú ìta múwálánà ó ní ẹni tó ní fóònù tó dáa gan àti tó ní fóònù tó ọ̀dá méjì wà kò lẹ̀ rí ìbọn ó péèyàn kí a kúrò irú èyí tó fowó jẹrin náà irú èyí tó fowó sí yẹn òun tó wọ́n ń ta fóònù ilé tí wọ́n fẹ́ tà wọ́n ń níbi ní o thirty thousand wọ́n á ní orí forty ti gbọ́dọ̀ gba seventy ẹ̀yìn ọwọ́ àgbà thirty ọgbà fóònù yẹn àti yẹn lọ́wọ́ yẹn do each transaction separately kí ẹ ṣe transaction yẹn ní kí ni o separately ó pé èèyàn ju kí ọ lọ lọ́jú pọ̀ lọ fóònù ilé thirty thousand owó rẹ̀ rí ó dẹ̀ yẹn lè yá ìyẹn lè sọ pé okay fóònù yóò máa fún ẹ lọ́wọ́ ní tó bá dalẹ̀ ẹgbẹ́ ìlera jàbẹ́ ẹ̀tùkọ́kọ́ lágrímẹ́ntì yóò òun náà adéwà ló ń fẹ́ ra fóònù àìgbókè ẹjọ́ ẹjẹ́ mi ní make it clear ẹjẹ́ mi ń tààtì gan fọ́tì rèé ó jẹ́ èlò báyẹn ẹ̀rọ amúyìn mo ti pé báwọn ju pé fóònù eléyìí èyí tá a fi mú ọmọ ń pe ìbá méjì náà ló wà ó gbẹ́kẹ̀tẹ̀ tún jáde ni ríbà الفضل àwọn àfẹ́ràn jẹ́ rí àmbẹ́ ń bí àti ríbà nà sí ẹwúbẹ̀ ríbà fọ́blò ó ní pé eléyìí lọ láti eléyìí lọ ẹwà mú méjì eléyìí ẹwà fẹ́ lọ fi gba ẹyọ kan anábì àzáhábù bí záhábì wíbẹ̀ wàlfíbọ́tù bí fíbọ́tì والشعير بالشعير والتمر بالتمر أنا بأزيم وقنطا يا ممتا أنا بني gold to gold silver to silver gílẹ̀ tó wọ̀n date to date ma wí lọ ṣẹ̀yìn gílẹ̀ ń pè tó ti di flower ni wàdí di flower náà lẹ́ ń ta grain to grain anábì ni masalam bi masal wíbẹ̀ kó jọ déédéé déédéé méjèèjì kò tí ì dán o sàwá á ń bí sàwá tó bá wọn two kilogram gbélé two kilogram náà nìkan òun gbélé tó wá lọ sí exchange èmi wọn lọ gbé ráìdì imported wá ẹ̀yìn lọ gbé ráìdì oṣù oúnjẹ rẹ àbí àwọn kwara north ọwá gbé dé ọwá dúgbò ṣe mọ̀ pé eléyìí irọ́ o dédé dìdítò ilé náà ni wọ́n ń gbà ah! gbogbo ilé ẹ̀dùn ti gbọ́ ẹgbẹ́ jẹlọ ta ilé ìjọba kọ́ àfihàn kí ló dé tẹ́ ẹgbà ń bì yín ilé èdè ní gold twenty one kara ìwọ́n gbé eighteen karat wá ànábì yìí tó wá bẹ́ẹ̀ ṣéǹjì gold sí gold náà déédé kẹ́nà ni wàá ti mú wa ẹ sì twenty one ilé ìjírẹ́ lé yo ẹ ní ṣe bẹ́ẹ̀ náà ń so ànábì yìí ni ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ànábì tó wá ní yẹ́dàn bì ibi táwọn bá ti mọ́ mú ọ̀rọ̀ ríbà nàìjíríà ni tọ́mọdé ń fún ẹ lówó wáyé ìwọ náà gbé nǹkan yẹn fún ni òtún gbọ́dọ̀ dílé rẹ̀ náà èèwọ̀ ní kó gbowó kó wá ṣẹ̀gbọ́n dìrífọ̀ ọjà létà ọ̀nà méjìlá náà ti gba oníbẹ̀rù sálàf ògbó táyẹn dún lé kí ó náà ní kódà mo ní irú àwọn kan báyìí general studies ló yẹ ká máa fi ṣe lọ́pọ̀lọpọ̀ ní ṣe transaction yẹn ọgbà ẹ̀yẹn ní Binance bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ní binance mo sọ́lá náà wà ṣúlẹ̀ ní gbogbo bọ́ọ̀nù sáà ṣe mọ̀ ṣé ẹ̀rọ báwọn ẹ̀rọ wá béèrè question lọ́wọ́ mi mu lẹ́nu kí ó ju dọ́là fún ọ tí wọ́n wà máa san náírà padà lálẹ́ rebalance binance ò ní pọ́blẹ́mù ṣùgbọ́n bóyá jẹ́ rìbá ni pé time ti separate time yẹn gangan ó bá ṣe ju dọ́là lẹ̀ báyìí kí ni wọ́n ju fún ju náírà àti ìjọba fẹ́ immediately yẹ́dẹ́n wíbẹ̀ náà tó bá di lọ́n sẹ́gbẹ́jẹ̀ tí táìmì yẹn ń wọ̀ ọ̀nà tánàbí ti gbà òun lẹni tí ó ṣẹ̀ṣẹ̀ lọ pòdúsì tó fẹ́ gbà wọn àlẹ́bí wípé torí pé hájà àwọn èèyàn lọ síbẹ̀ bí ẹni tí ó fẹ́ ṣojú títì ẹwà ní pé bàbá ṣe ń fún ẹ lówó báyìí kò dì bíbá máa ń ṣẹ̀ṣẹ̀ lọ ẹ̀wì níṣẹ́ lọ ra màtíríà kó tà kí ṣe máa wálé bọ̀ ní ìyẹn ò ṣeé ṣe ó ti yé báyìí ṣùgbọ́n mò ń taṣọ ọjọ́ ẹ̀ẹ́kó yẹn náà tó wá dalẹ̀ ah, aṣọ náà mú wò yẹ kú yẹn lẹ̀ ah, èèwọ̀ nìyẹn o ọ̀nà pé bẹ́ẹ̀ ò lè sísná mo fẹ́ lọ produce wọn ọlọ́run bá láti sànú wa látàrí àníbi náà ló ti permit it ṣùgbọ́n iná tún ní condition kò gbọ́dọ̀ ju two years lọ maximum gbogbo ìsìsìnà rẹ̀ gbọ́dọ̀ ju two years lọ ọ̀fẹ́ mọ̀ olójú afá tó béèrè béèrè gbogbo iná là ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbàgbọ́rọ̀ ti kàn báyìí ló ṣe é báwọn bánà bí ti bó ti júwe rẹ̀ ẹ wá rí oní fóònù yẹn ẹ̀ṣẹ̀ transaction lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀rí bọ́kàn yẹn ọ̀balẹ̀ ẹnì kan bá dé ǹjẹ́ mọ́ wọ̀rẹ̀ ọ̀kọ́kọ́ ti bá centralism gbé tọ̀ vera ẹ má ṣe lórí dandan pé tọ́ ọ gbọ́dọ̀ fóònù tèmi o ọba fi wá ṣe dandan ó ti di gbé transaction méjì nínú kí ni o ní transaction kan àdájọ́ ẹ má ṣe yóò náà ìtọ́ condition àwọn tí mo fẹ́ fi bẹ́ẹ̀ bá ti máa ti yanjú ọ̀rọ̀ ara yín tí ò nígbà pé ẹ ti gbé ń dandan fún pé o gbọ́dọ̀ ra ilé yìí náà ni o ẹ̀yìn nídìí tiẹ́ o ẹ bá ti lè rí yanjú tí gbogbo ẹ̀ yanjú báwọn ẹ rí pé yóò fi yìí sá. Ìgbà òjẹ́ àdúgbò àwọn ọlọ́run tó sọ ilé san ìwọ́n gbé kẹ̀rẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n bèèrè náà lọ́wọ́ àfáwà gánà láìpẹ́ iná so actually sí ẹ̀mà ẹni tó bá ń tu kẹ̀lẹ̀gbẹ̀ ọ̀rẹ́ yìí wọ́n lè wọ́n já rẹ̀ tó gbé ṣubú itọ́ ló mú wọn gbogbo gbà kẹ̀lẹ̀gbẹ̀ báyìí ní ìsìn ó kéré náà yẹn tó ti ṣùgbọ́n náà àsìkò tá à ń wà yìí ọpọlọ gán ó ń gbé kẹlẹ̀bẹ̀ jáde ẹgbẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ kẹtẹ lọ́fà tí ẹ̀ máa ń gbèrè àwọn àfáà ní ọ̀rọ̀ lórí rẹ̀ bọ́ tó bá ṣe wù kó jẹ́ kò já rẹ̀ torí pé inú kí ni inú ara lòun wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó wá ń kó jọ tó wá ní bí ó dàgbó mọ́ ní sọ́ọ̀tì mo wà sọ́ọ̀tì ó ṣàlérí ó rẹ̀ ní ẹ̀ ń ṣe iṣẹ́ bá a ṣe tó bẹ́ẹ̀ ká sọ pé àwọn ẹ̀rẹ̀ já àtó bẹ́ẹ̀ àìsàn bẹ́ẹ̀ ẹlẹ́ni tó ń dá tọ́jọ tó ń dájọ sẹ́nu kó lè bá rí omi tó fi ẹ̀hàn ń dá àwọn ẹlòmí ọmọ ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ wọ́n wo wọ́n náà fún gbẹ adúgbẹ irú ìdáwà ìwà hobbit àwọn ẹgbẹ́ gbé gbígbẹ yóò ṣe gíní o yóò gbẹ dílẹ́bù òun ló fa dáàbà gbọ́mọ́wú ọ̀tẹ́lẹ́tì gíní ibi tó dry yẹn ti ṣe kí ó ti wẹ́ tó ti wà bọ́ì ẹni tó bá ń dá àjọ bẹ́ẹ̀ wọ́n ní á ah, irú ẹni sáàbà láwẹ̀ rẹ̀ já ọ̀bùrúgbé ti kó wọ́n ti bẹ́ so bẹ́ẹ̀ náà nìkan ìṣẹ́ ẹlẹ́ náà ń pè ní balẹ̀ul balgami wí náà kẹ́yìn wọn but ìpìlẹ̀ lẹ́nu kéèyàn tú ọba lórí ìtù abẹ́ ẹ̀kọ́ èyí kìí قولوا فعلنا السلام عليكم ورحمة الله وبركاته أما وأنتم فجزاكم الله